ń dúró bá alákọ̀yìn wẹ̀yìn òrà kọ́ dúró bá alákọ̀yìn bá gbẹ̀dẹ̀ wọ gòdó náà àgbẹ̀dá sin náà fún mẹ́sà ẹ̀ jẹ́ ọdírò màrúmẹ́ ayé àkóyí jẹ́ ọ̀nà àwọn àwẹ̀ náà káwé wẹ́rà jẹ́ ọ̀bọ̀ ràn ṣoṣọ pé ọ àjọ iná lè sáwà gbọ́n títẹ́. gbọ́ àdọ́wẹ̀. akọ ruru akọyiwe ye sada iruru bara akọyiwe bọ agbẹdiwọ godo na agbẹdo jẹ ọwa òbí náà fún èsà ẹjẹ ọdí ló ẹbọ àpẹ̀jẹ́ wà fọ́nà fún ẹ rakɔduro bara kɔnyi wɛ ba gbɛdi wɔ koto na agbɛda si wutu afɔ bi na fun we sawɛ jɛ ɔdi ro malu àwọn ìjà. kwekye hwe ihu joro mebo ahịa ọja bụ si do ee yẹn wẹsẹ kẹkẹ bo ìdàtọ payọ dàtọ pàkìjẹ bó sì do gbangban bọ yẹn bí ahịa mẹ bóyá àfọsọjì ọ bí kò nu tán tán afɔkoko ta n'afɔnɔ bibɔ ye ko gbɔ jɛkulu sɔji. mɔɛti. bɔnyɛ ti kanu sɔji ɖokpɔ dzi bɔmɛri kunsɔn ka kanu bi o wònyɛ biaxɔ mɛ bó dze saɖi yɔ nye dze wɔsɔ dza ƒãko xisi do baxi dze do wɔsɔnu bó zi do kaka bɔ dze ɔnɔ kumalɔ duakɔɛwo bɔn mɔli kunna tɔn o zun kukumakui mɛ aguso ɛ ganje yi mɛ de xɔ abɔbɔ jɛ mimiri dzi mɛ gbadza bo hɛn do jɛ dzi yɔ mɛ ne de akɔ yi wɔ ɛbɔ yɛn kpɔn kakɛ atsɔ yi ne lɛ bi jɛ dzoro mi ome hɛn gari ba kpo gbɔran kpo yɔ mɛ ne la kɔ iwɛ bɔ yɛn kɔn kakɛ atsɔ yɛ ne yɛrɛ bi tiɲɛ tso mi. wetse ŋurɔ jɛ ɔdaji na gbɔ jɛ awɔkɔɛ jɛ tobue ne dɔnkpɛrɛ bá ń dùbò gɔ ko gédégédé bɔ mɛ de inú bí a ka se déjì na xɔ ka de dandan na dókòyɔ mɛ bi kún sɔn ní nùwé ne wo nye ìnà dɔ tó dùnú na yɔ gbé ìnà dɔ tó dùnú na yɛ ne akana dɔ adɔ na kan do ye nye ìnà dɔ tó do ayo na yɛ ne biriba na junjɛ mɛdu ye kɔsubi ŋunda xɔto ye ɔ ŋuna junjɛ mɛdu ye. agbada biriba na junjɛ pimọ na jujẹ mẹlẹ. wọ́n lọ wá. abata bèrè bàrà jujẹ mẹlẹ. na jujẹ mẹlẹ. abata bèrè bàrà jujẹ mẹlẹ. kata kata bèrè na jujẹ mẹlẹ. onina kata bèrè bàrà na jujẹ mẹlẹ. ndakọ tó wé.